الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعو قفو الله وبا تشيرون فوا لتتوتس واجلوري توا إتو الهداية أفعى أبي الله سبحانه وتعالى kí ó má ṣàìfi ètò yìí kó má ṣàìfi ṣàǹfààní fún gbogbo àlèhùnmọ̀ pátápátá a máa tẹ̀síwájú níbi tá a ti máa gbé yẹ̀wò àlàmọ́tò sáà àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé ìgbẹ̀yìn ìgbà ti ń súnmọ́ àwọn sheikh wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ àwọn náà ní fadilatu sheikh Qamaruddin Yunus akóredé hafizahullahu ta'ala wa ra'ahu falyatafaddal mashkuran mahjuran min Allah. alhamdulillah fún Ọlọ́run ọba wa alladhi la bidayata lahu wala nihaya ọba tí ó sí bẹ̀rẹ̀ fún tí ó sí parí fún òun náà ló dá bẹ̀rẹ̀ òun ló dá parí waja'ala lil kawni nihayatan liyahkuma bayna al-ibad ọba yìí ọwọ́ bu àsìkò kankalẹ̀ fúnlé ayé ipe ọ bẹ̀rẹ̀ ń bàbá yìí ọ padà parí ń bàbá yìí liyahkuma bayna al-ibad ọlọ́run fẹ́ payé rẹ yóò tún dára nítorí kó lè bá àdájọ́ lérí àwọn iṣẹ́ tá ayé ọba tí ó dálé ayé tó tún fẹ́ parí yìí ó ká dúpẹ́ fún ọlọ́run ọba náà wasalaatu wasalaamu ala sayyidina muhammad anu ọlọ́run aláfíà ọlọ́run kọ́pọ̀ òjísánlá muhammad wa ala alihi wa sahabihi ajma'in kọ́pọ̀ gbogbo àwọn ará lè àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìtafẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára díẹ̀ ni ó náà ni alamatu sa'a àwọn àpẹẹrẹ tá a máa rí fi mọ̀ pé kò ní pẹ́ mọ́ tọ́lọ́run fi payé rẹ̀ wọ́n máa pè ní ashratu sa'a àwọn àmì tá a máa rí tọ́lọ́wọ́n bá ní káàdì nábì ó ṣàlàyé fún wa ipe tá a bá ti ń ráwọn nǹkan báyìí tí má ti ń ṣẹlẹ̀ ilé ayé ilé ayé ò ní pẹ́ tó fi parẹ́ mọ́ ẹ̀yọ́ màyá mi kìyàmù sáà ìparí ayé wákẹ́hùn láàmàhálà káyọ̀ parẹ́ yọ padà ṣẹlẹ̀ kò sí ọgbọ́n táwọn ẹ̀dá ta fẹ́ dá sí ọba tó ní ayé tó dá ayé yọ padà payé náà rẹ̀ toró náà rẹ̀ òun náà ló sì mà parí rẹ̀ kọ̀sàyárí jẹ́ ọlọ́kúlù ilà khaliki gbogbo ohun tó lọ́n dá pátá á padà sọ́dọ̀ ọlọ́run ọba wa ìyẹ́dìsí aláhùn kúlẹ̀ ní alẹ́ àmàlẹ́ ìsọ́ọ̀lẹ́ àti wọ́sẹ́yì à kọ́lọ́run ọba aláwọ̀ lè bá àsan wálẹ̀ sàn lérí gbogbo wàhálà tá a sí ilé ayé gbogbo ìgbàgbọ́ tá ní sọ́lọ́run á lọ rẹ̀ lọ́rùn gbogbo àwọn iṣẹ́ bú táwọn èèyàn bá ṣe wọ́n lọ jìyà rẹ̀ lọ́rùn kọ́lọ́ mọ́ kìyàmù sáà káyọ̀ parẹ́ yìí àtibátà Allahu tabaraka wa ta'ala fil Qur'an al-Karim ọlọ́wọ́n bá sọ sínú Qur'an ipé ilé ayé yóò padà dópin ilé ayé padà parẹ́ ilé parẹ́ parẹ́ gbogbo tí ń bẹ láàrin sánmà àti tí ń bẹ nínú ilẹ̀ gbogbo ẹ̀ pátápátá yóò padà parẹ́ ọjọ́ tá yóò parẹ́ yìí ọjọ́ náà ń bọ̀ ọjọ́ náà ò sì ní ọlọ́nsọ̀nù alukur'an ipe ayé yìí kò ní máa lọ títí a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní wa anna sa'ata atiyatun la rayba fiha ọlọ́wọ́n bá ní sẹ́ rí àsìkò tí ń payé rẹ̀ yóò padà dé o àsìkò náà ó dé níjọ́kanjọ́kan yóò jọ́kan tẹ́mi ọlọ́run ti ń pa gbogbo ayé rẹ̀ la rayba fiha ọlọ́run ní ẹ má ṣiyèméjì pẹ̀lú ẹ̀ bí ó ṣe rí náà mọ̀ sọ̀hún wa anna Allaha yab'athu man fil qubur ẹ wá lọlẹ̀ gbàgbọ́ pé ọlọ́run ọba yín Allah yóò padà tún gbé yín dìde láti inú sàárè kìí ṣe pé tó bá ti payé rẹ ó ti tán náà nù kọ̀tán o kọ̀tán síbẹ̀ o àwọn aláìmọ̀ kan wà ní ìjọ ọkú níjọ́ sinmi ìjọ ọkú kìí ṣe ìjọ sinmi o ìjọ àlìkìyàmọ̀ níjọ́ sinmi fẹ́ni tó fẹ́ sinmi tó sin ọlọ́run ọba ẹ̀rí ọlọ́run ọba aláàní wọn padà tún wá gbé wa dìde padà nínú sàárè wa àmọ́ àwọn kọ́kọ́ payé rẹ́ná suratul hajj ayé ẹlẹ́ẹ̀keje lọ́lọ́run ti ń fi múlẹ̀ pé ilé ayé yìí táwọn wò yìí yóò dópin gbogbo ohun ń ni ó rasul ó lè bójú sọlá muhammad sallallahu alayhi wa sallam láti lọ lè kọ́ àwọn àlùmọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní wọ́n ń bi ànábì láwọn oníkànábì kọ́mọba fáwọn sàhábà tó nínú àwọn ìbéèrè tó béèrè níjọ́ náà ó sọ fún ànábì pé fa akhbirni ani sa'a ó ní rẹ̀ Muhammad mọ́ṣáyè ṣàlàyé fún mi nígbà wo la yọ parẹ́ nítorí pé ayé ọparẹ́ qala ànábì ní mal mas'ulu anha bi a'lama min as ànábì ní èmi tó ń bi èmi náà nímọ̀ jù náà lọ lérí ẹ bí wò ṣe mà bẹ́ẹ̀ lèmi náà mà ẹni tó nímọ̀ nípa ọjọ́ táyé ọparẹ́ ọlọ́run ọba nìkan ṣoṣo náà ni gbogbo àfa àwòràwọ̀ àfa àtẹyẹpẹ ṣéwò ní sábì bàbá olówó ẹyọ ẹ bá ń béèrè lọ́wọ́ wọn ẹni jòwó láyọ̀ parẹ́ tí wọ́n bá ti mọ̀ gbogbo ìtàn láwọn mọ̀ èrò ni wọ́n gbà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ní yas'aluka an-nasu 'ani as-sa'ah ọlọ́wọ́n bá ní àwọn èèyàn wọ́n mọ̀ wá béèrè lọ́wọ́ wa nàbì pé ń jò láyọ̀ parẹ́ kúl bá mi sọ fún wọn wípé innama ilmuha ìmọ̀ nípa ìjọ́tayọ̀ parẹ́ innama ilmuha inda Allah ha yọ parẹ́ ọ ọ ò sí lọ́wọ́ nìkankan lẹ́yìn ọ̀dọ̀ ọlọ́run nìkan ló wà ọlọ́run yọ parẹ́ ọ dá ó sì mọjọ́ wa ma yudrika la'alla as eré ànábì ta ló sọ fún ọ ta ló fi mọ̀ ọ́ pé ilé ayé náà pípa rẹ̀ ò fi mọ̀ èmi náà mo fi mọ̀ ọ́ pé kò ní pẹ́ tí fi àyà fìdí ẹ̀ múlẹ̀ pé ayé ọ̀parẹ́ àyà fìdí ẹ̀ múlẹ̀ pé ẹnìkan ọmọjọ́ táyé ọ̀parẹ́ kọ́dà nẹ́bù Muhammad mọ́ ọlọ́run nìkan lọ́ba tó mọ̀ toró náà ló mọ̀ bẹ̀rẹ̀ ayé òun ló sì mọ̀ òpin rẹ̀ àǹfààní wo la wá fẹ́ rí níbi ká máa ṣàlàyé àwọn àmì àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tá a fi mọ̀ pé ayé òní pẹ́ parẹ́ àǹfààní wo ló wà ńbẹ̀ alákọ̀ọ́kọ́ muhammadan sallallahu alaihi wasallam rasul haq yí pé wa annabi òdodo ni kó ṣàlàyé àwọn àmì kan fún wa pé tí n bá ti ń ṣẹlẹ̀ bọ̀ kí làwọn ọgbọ́n àti ẹ̀kọ́ tá a fẹ́ mú níbi ká ṣàlàyé àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tá a fi mọ̀ pé ayé ò ní pẹ́ parí alákọ̀ọ́kọ́ òun náà ni pé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni gbogbo tó bá ti sọ àápadà máa ń bá a bẹ́ẹ̀ ipe bó ṣe sọ ń bẹ́ẹ̀ náà lórí a jẹ́ pé ọlọ́run ránṣẹ́ lóòótọ́ gbogbo tó ànábì ní ọlọ́run ní yóò ṣẹlẹ̀ tó bá kù díẹ̀ táyé fẹ́ parẹ́ gbogbo ẹ̀ pátápátá náà iná láti rí kó já mọ̀ pa ànábì òjíṣẹ́ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ ṣàlàyé àwọn àmì tá a máa rí tá a fi mọ̀ pé ayé ò ní pẹ́ parẹ́ mọ́ òun náà ni yóò máa jẹ́ kí àwọn èèyàn kan lè máa palẹ̀ mọ́ fún ikú ní gbogbo àsìkò wọ́n lè máa ṣiṣẹ́ rè nígbò tí mo pe ayé ọ̀parẹ́ lẹ́yìn ìgbà táyé bá sì parẹ́ ẹ̀san ló kù ẹlẹ́ẹ̀kẹta lèyẹ̀túbà ta ibú náà mímọ̀ àṣehìn kí gbogbo àwọn tí wọ́n ń ṣẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ kan lè túbá àwọn ayíṣọ́bù oríṣèkà gbogbo àwọn tí ń bàtẹ níjẹ́ gbogbo àwọn tí wọ́n sin lọ́hùn gbogbo àwọn tí ń ṣẹbọ gbogbo àwọn tí ń wùwà kà lérí ilẹ̀ kí wọ́n lè tètè túbá nígbà wọn bá ti ń rí àwọn àmì yìí é pé a ànábì tó ní nǹkan bá yọ ṣẹlẹ̀ ọmọ tí ń ṣẹlẹ̀ òun tó lélẹ̀ yọ ṣẹlẹ̀ náà èyí tó sọ pé yọ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́wọ́n bá aláà bá gbé wa dìde padà yọ ọmọ ṣẹlẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n lè túbá lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin mayami nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá aláà ọwájú oyé wa yí pé kìyàmù sáà kọ̀rìbù píparí ayé ó súnmọ́ gan ọlọ́run ọba alá ó ní ẹ̀kọ́tàdàbà lè ná hisabuhum ọlọ́run ọba ní ìṣòro sí àwọn ọmọ èèyàn kò pẹ́ mọ́ o ẹ̀kọ́tàdàbà lè ná hisabuhum ọlọ́run ọba ní ìṣòro sí wọn lérí tí wọ́n ṣe ń lé ayé kò pẹ́ mọ́ o wahum fi gaflatin mu'ridun síbẹ̀síbẹ̀ náà wọn ò sì túbá wọ́n tún bẹnu afọ́nufọ́ra wọ́n bẹnu ìfẹ́ ayé wọ́n bẹnu ìmáàmùrara níbi wàhálà ilé ayé wọn ọ̀rọ̀ lọ́nsìn wọn ọ̀gbọ́lọ́ngbọ́ wọn ò ríwáre wù gbogbo ń ta sọ fún wọn ta ní kí wọ́n ṣe gbogbo ẹ̀ ni wọ́n kẹ̀yìn sí ọlọ́run ọba ní wọn mọ̀ pé àsìkò pẹ́ mọ́ ọlọ́run ọba ní innahum yarawnahu ba'ida ọlọ́run ọba láwọn ọmọ èèyàn àwọn rí ìparí ayé wọ́n rí sí pé ó jìnnà wọ́n rò pé yọ pẹ́ ọlọ́run ọba ní wa narahu qariba àmọ́ wọ ọlọ́run àwa rí sí kò ní pẹ́ mọ́ kò ní pẹ́ mọ́ tọ́lọ́run ọba aláàtí ń sàlàyé ní ọlọ́run àwọn àlàmátù sáà tàwáwì ó pín sí méjì àsúkúrọ wọ̀lùkúbùrọ àwọn àmì kéékèèké tó jẹ́ pé yóò máa ṣẹlẹ̀ títí tí ó fi tán táwọn àmì kéékèèké yìí bá ti ṣẹlẹ̀ àlùkúbùrọ àwọn àmì ńláńlá gbàǹgbàǹgbà òun náà wá ṣẹlẹ̀ ṣẹlẹ̀ táwọn àmì ńláńlá gbàǹgbà bá ti ṣẹlẹ̀ kò ní pẹ́ mọ́ rárá tá yóò fi parẹ́ nù ẹ̀yọ́ màyá mi alákọ̀ọ́kọ́ òun náà ni bi'thatu nabi sallallahu alaihi wasallam ìgbé ànábì dìde tí wọ́n gbé ànábì dìde òun ọ̀kan nínú àwọn àmì ni pé ayé òní pẹ́ mọ́ tí ó fi parẹ́ wọ́n gbé ànábì dìde ń sìn sẹ́mọ̀ pé ọjọ́ ti pẹ́ díẹ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ànábì ní bu'istu ana was-sa'atu kahatayn ìgbé dìde mi àti ìparẹ́ ayé méjèèjì wọ́n dàgẹ́ gẹ́gbà tá a fi ìka méjì tá a fi ẹlẹ́ẹ̀kejì mọ́tò nàbí ikú ànábì sallallahu alaihi wasallam nígbà ànábì ti jáde láyé wọn ànábì ní ọ̀dọ̀ síta ń bẹ́ na yẹ́dẹ̀ yìí sáà nǹkan mẹ́fà nǹkan bẹ tọ́jẹ́ pé tọ́ba ti ṣẹlẹ̀ ilé ayé òní pẹ́ tí ó fi parẹ́ ànábì wa dárúkọ níbẹ̀ ànábì ní máwùtì ànábì ní ikú mi tí bá ti kú ẹ máa palẹ̀ mọ́ ẹ máa palẹ̀ mọ́ ilé ayé òní pẹ́ mọ́ tọ́lọ́wọ́ fi kànlẹ̀ ilé ọlọ́run ọba tán pè ní Baitul Maqdis kágbà lọ́wọ́ àwọn kèfèrí anábì ní ọ̀hún sitta bayna yada isa'a fadakara minha fatihu Baitul Maqdis anábì ní tí wọ́n bá ti sí ilé ọlọ́run tán pè ní Baitul Maqdis tó wà ní Jerusalem tí wọ́n bá ti gbà kúrò lọ́wọ́ àwọn kèfèrí ẹ gbà pé ilé ayé òní pẹ́ tó fi parẹ́ Umar bin Khattab ọlọ́run ló sábàbí lásìkò rẹ̀ ni wọ́n gbà padà ni wọ́n sọ ọ́ di ilé ìjọsìn àwọn mùsùlùmí padà anábì la ya'tiyanna 'ala an-nasi zaman anábì ní àsìkò kan ń bọ̀ wá bá wọn ọmọ èèyàn yatufu ar-rajulu fihi bi sadaqatin min adh-dhahab tí àwọn ọmọ èèyàn tí wọ́n kó sàká lọ́wọ́ rẹpẹtẹ àwọn góòdì eréṣiríṣi àtàwọn owó ńláńlá summa la yajidu ahadan ya'khudhu minhu yóò wà máa gbé káàkiri pé òun fẹ́ ṣe sàárà òun fẹ́ yọ zaka anábì ní kò ní tá anábì tún mẹ́nu bà òun náà ní zuhurul fitan òun náà ní pé wàhálà ó máa ṣẹlẹ̀ lérí ilẹ̀ wàhálà yìí òun náà ní ìdààmú nínú ẹ̀sìn ẹ máa ráwọn èèyàn tí wọ́n máa ṣẹ̀sìn bálabàlá wọn ò ní mọ̀ yìí tó yẹ kí wọ́n ṣe ẹ máa ráwọn èèyàn tí wọ́n máa pààyàn ẹ máa ráwọn èèyàn tí wọ́n máa sunlé tí wọ́n máa dà àwọn èèyàn láàmú táwọn èèyàn ò ní fẹ̀mí lélẹ̀ ìfọ̀kànbalẹ̀ ò ní sí láyé máa النبي صلى الله عليه وسلم قال إن بين يدي الساعة فتنة كقطع الليل المظلم anábì ní tọ́ba kù díẹ̀ táyọ̀ parẹ́ wàhálà wọn máa ṣẹlẹ̀ lẹ́rí ilẹ̀ yọ̀dà gẹ́gẹ́ bí òru gànjọ́ tí ó bo gbogbo èèyàn dàrú wàhálà yẹn ó bòyàn dàrú bí òru bóòrù ṣe máa ń bòyàn dàrú tẹ̀yìn òní rí nàmá tí òní mọbi ti ń lọ bẹ́ẹ̀ náà ni fìtínà ó bu àwọn èèyàn tí òní mọ táfẹ́ sílé ayé wọn ma lásìkò yìí yóò jí sílé ayé ìgbà tí bá fi dọwọ́ rọ̀ lẹ́ẹ́ yóò ti di kèfèrí yóò ti lọ sẹ̀lẹ̀ yóò ti lọ lè darama àwọn kérébù yóò ti máa ṣáyé lála yóò ti máa sọ̀nkámọ́ ara sọ̀nkámọ́ di ọmọ àfa mùsùlùmí tó jí láàárọ̀ gbàtí ìdọ́wọ́ rọ̀lẹ́ wọ́n ti tàn lọ́dọ̀ babaláwo wọ́yùm sí mọ́mìnà nígbà míì yóò sùn lọ́wọ́ rọ̀lẹ́ lẹ́ni tó gbàgbọ́ wọ́yùm sí bò káfíra gbàdó bá fi dàárọ̀ ọjọ́ kejì báyìí kílẹ̀ tó máa yóò ti di kèfèrí kọ́lọ́mọ́sà sọ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀ torí pé wàhálà àwọn èèyàn ò ní máa tí wọ́n ń ṣe máa nínú àwọn alámàtò sáà tán nábì ká òun náà ni maktal Uthman bin Affan radiyallahu anhu anábì sallallahu alaihi wasallam anábì ní tí wọ́n bá ti pa Uthman bin Affan ẹ lè mọ̀ pé ilé ayé òní pẹ́jọ́ fi parẹ́ mọ́ nínú tí anábì sallallahu alaihi wasallam ká anábì ní zuhuril khawarij anábì ní àwọn khawarij wọ́n pọ̀ nílé ayé mùsùlùmí náà lápè wọn kọ́dà wọ́n lápẹ̀rẹ̀ ẹ̀sìn ẹ̀ẹ́rì wọn pé àpẹẹrẹ ẹ̀sìn bẹ lára wọn àmọ́ bí wọ́n ṣe wà yẹn ìròrí wọn yàtọ̀ sí ìròrí tànàbí mú wa wọ́n jáde lásìkò àfáwà alì bùnà àbí tọ́lì bùnà àlà ànù àsìkò rẹ̀ ni wọ́n fọ́n jáde àwọn tá a wí yìí wọ́n yà ara wọn lọ́tọ̀ alì bùnà àbí tọ́lì bùnà àlà ànù ọwọ́ aràn abúlé bùnà abbas sí wọn ó ní kó lè bá wọn sọ̀rọ̀ kó lè pẹ̀tù sí wọn nú kó lè sàlàyé ọ̀rẹ́ sí fún wọn àwọn kan gbà nínú wọn àwọn kan gbà àwọn abúlé abbas onígbà tó ń rí wọn àánú wọn ṣe òun ọlọ́run rí gbangba wájú wọn báyìí ibi wọn fẹ́rí kalẹ̀ dé ọ̀dà gẹ́gẹ́ bí erukun ràkúnmí ó wá nípa síbẹ̀ anabi sallallahu alaihi wasallam sì ti ròyìn wọn pé wọ́n máa ṣẹ̀sìn àmọ́ wọ́n ṣe lẹ́sìn ẹ̀yẹ́ màdù pẹ́lẹ́sìn ni wọ́n abdullahi nabasi ni òun á bá wọn sọ̀rọ̀ wípé ẹ kú lérí ìròrí burúkú yìí àwọn tá a wí yìí anabi ròyìn wọn anabi ni àwọn kan wọ́n padà dé nígbẹ̀yìn ayé anabi ni yakhruju min hadhihi bí wọ́n bá ń kírun ẹ sì máa fojú kéré irun tí yín ipe ẹ̀yin ọ̀mọ̀nú kí tó wà yaqra'una al-Qur'an wọ́n máa ka Qur'an báyìí wọ́n máa fa àyà la yujawizu hanajirahum àyà náà kò kọjá ìjìká wọn. anábìnrin yamurukuna min ad-din muruqa sahmi min ar-ramiyya àwọn táwọn yìí wọ́n ti jáde wọ́n ti kó nínú ẹ̀sìn ètò sẹni láàánú pé àwọn tá a wí ìròrí wọn ti pọ̀ láwùjọ wa lẹ́yìn kọ́ lọ́n sànú wa wọn mọ̀ yàtọ̀ láàrin kèfèrí àti fásikù mílí òun náà lẹni tí ó bọ́ sínú ìwà kan tó lè sọ́ di kèfèrí tá a ti ṣàlàyé fún tó ní tó wọn máa ṣe nìyẹn tọrọ ti kílẹ̀ àṣẹ wọn mọ̀ yàtọ̀ láàrin ẹni yẹn àti mùsùlùmí tó jẹ́ lẹ́sẹ̀ àwọn eléyìí eh, ni wọ́n máa dẹ̀jẹ̀ àwọn mùsùlùmí lẹ̀ káàkiri ilé ayé anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábì ní fa innama laqitumuhum faqtuluhum anábì ní bẹnu wọn náà tí wọ́n máa pa àwọn èèyàn bẹ́ẹ̀ bá ti pàdé wọn ẹ pa wọn gbẹ̀rẹ̀ bá ti ń pààyàn anábì ní ẹ̀yọ̀kọ̀ ẹ pa wọn náà ẹ̀rí tí wọ́n máa jó mọ́sálásí tí wọ́n máa dájọ́ kẹfẹ́rí fáwọn èèyàn tí wọ́n máa lé àwọn ọba káàkiri ipa àwọn fẹ́ gbàjọba lọ́wọ́ wọn anábì àwọn tàwí al-Khawarij tí wọ́n bá ti dé sílé ayé ẹgbàgbélé ayé ò ní pẹ́jọ́ fi parẹ́ mọ́ nínú àwọn àmì tánábì ká ìtìbá òsúná l'umamil madiya ipé àwátajẹ́ mùsùlùmí a máa tẹ̀lé àwọn kiriyó yahudi àti nasara a máa tẹ̀lé àwọn jù àtàwọn kìrìsìtẹ́nì a máa tẹ̀lé wọn gọ́ọ̀gọ́ọ̀gọ́ a máa kọ́sẹ̀ wọn gbogbo tí wọ́n bá ń ṣe pátá làwọn náà máa ṣe anábì nílá takú musaatu hatta ta àkúrá ummati bi akhazil kurun qablaha shibran bi shib wa zira'an bi zira anábì ní ti àwọn jọ mi tí wọ́n tẹ̀lé àwọn kiriyó gọ́ọ̀gọ́ọ̀gọ́ àtàwọn yahudi nasara gbogbo ohun tí wọ́n bá ń ṣe làwọn náà fẹ́ ṣe ìlànà gbèsè ayé wọn ni ó wù wọn gbogbo ohun tí wọ́n bá ń ṣe ni wọ́n máa kọ́ ṣe wọn ànábì ni ẹ mọ̀ pé ilé ayé òní pẹ́tọ́ fi parẹ́ ma nínú àwọn àmì tá ànábì ká zuhuru mudda'i annabuwa zuhuru mudda'i annabuwa àwọn tí wọ́n máa pàpè mọ́ra pé ànábì ọlọ́run làwọn náà lẹ́yìn ìgbà tọ́lọ́run ti gbé ànábì Muhammad dìde àwọn tá a wí yìí dajjalun ni wọ́n kadabun òpùrọ́ ni wọ́n anábi látakó musáà anábi ilé ayé ò ní parí hátà yóò àta dajjalun kadhabun qaribun min salatin títí tẹ́fìrí àwọn èèyàn tí wọ́n máa dìde àwọn òpùrọ́ wọ́n súnmọ́ ọgbọ̀n tí wọ́n máa pèrè àwọn ní anábi ọlọ́run kulluhum yaz'umu annahu rasulullah wọ́n sì máa sọ pé anábi ni àwọn ọlọ́run ọba gbá wọn náà dìde ni tí ó sì sá anábi mímọ́ lẹ́yìn anábi wa muhammad sallallahu alayhi wa sallam inú àdánwò èyí tó tún wà láwùjọ tiwa yìí náà sìn òun làwọn kan tí wọ́n ń pera wọn lẹ́lẹ́sìn tí wọ́n ń pè Mirza Ghulam Ahmad tí wọ́n ń pè lánàbí ọlọ́run tí wọ́n bá ti dákọ̀ rẹ̀ ẹgbẹ́ tí wọ́n ní alayhi salam alayhi salam ẹ̀dákun tó di ọlọ́run ọba ọlọ́run sì ti fìdí ẹ̀ múlẹ̀ nínú al-Qur'anil Karim tọ́lọ́run ọba ní ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin tíra wọlé ti wá kà pé Mirza Ghulam Ahmad ànábì ọlọ́ni ẹ má ṣẹ̀sìn ṣe o nínú àwọn àmì tánábì júwèé pé tí bá ti ṣẹlẹ̀ ńlẹ̀ ayé ìgbàpẹ́lẹ̀ ayé òní pẹ́ tí ìparẹ́ òun náà ni dùyà ul amana òun náà ni pé àní fẹ́ ni tá gbé àmánà fún mọ́ pípé kí ní bá ń fi sọ́wọ́ nígbà padà owó ni o ọ̀rọ̀ ni o àbí àṣírí kan bẹ́ẹ̀ bá ti gbé fún báyìí ẹ̀ ń pẹ̀yìndà báyìí yọ bẹ̀rẹ̀ sí náwó yín ni yóò ní owó olówó àtòwó ẹni ọlọ́mọ́fẹ́ kan wọ́n wọn ọlọ́mọ́sọ̀wá lórí burúkú tó máa pọ̀lú òwe yẹn Abu Hurairah radiyallahu anhu ó ní anábì ní ìtàdó yìí àti àmánà anábì ní tí àbá ti ń ra àmánà láre tá a fáwọn ẹlẹ́tọ̀ lẹ́tọ̀ wọn mọ́ fantasy sáà anábì ní ẹ máa retí píparí ayé lókù tí ọba ti sá àmánà má lérí ilẹ̀ tẹ́yìn fẹ́ sòwò tí wọ́n ń wẹ́ni tí ó bá tí ò ní rí tí wọ́n ń ṣe wàhálà káàkiri gbogbo àwọn tán jọ sí wọ́n ti jàǹbá ẹ̀ wọ́n ti lu jìbìtì ànábì ni tí jìbìtì bá ti pọ̀ lé ayé tí ò sí àmánàmọ́ ilé ayé òní pẹ́ tí ì parẹ́ lẹ́yìn náà qabdul ilmi wa zuhurul jahl tí ọlọ́run ọba àlá tó bá ti ń pa àwọn àfẹ́sìn tí ọlọ́run ọba àlá ti ń ká anábì ní min ashrati sáà nínú àwọn àmì ìpele ayé òní pẹ́ parẹ́ àwọn yóò fa al-ilm òun náà ni kí wọ́n ká ìmọ̀ kó lẹ̀ káwọn èèyàn kan máa ní interest láti kéwú mọ́ láti wá mẹ́sìn wa yathbuta al-jahl tí àìmọ̀kan lọ́wọ́ fẹsẹ̀ múlẹ̀ wọ́n máa yan àwọn lè máa mú tí wọ́n dá kankan mọ̀ fáti àgan kò yanjú kò lè ká kò lè tú ẹ̀rọ àwọn àfa ó kàn wé láwà ní nǹkan kan òye yọkàn máa dá nǹkan rú anábìnrin táyìmọ̀ bá ti gbajúgbajà a jẹ́ pé ilé ayé ò ní pẹ́ tó fi parẹ́ mọ́ lẹ́yìn náà intisharu zina anábì ní tí àwọn èèyàn tí wọ́n bá ti gbajúgbajà lérí kánsá máa ṣe sìnà àtọkùnrin àtobìnrin kan máa bára wọn lásìkò sìnà láì sí akédò nìka láì sí igi láàrin wọn anábì ní tá a bá ti ń fi sìnà gbayì tí ó ti wá lójúmọ́ anábì ní àpẹẹrẹ pé ilé ayé ò pẹ́ parẹ́ tí sìnà bá ti pọ̀ láwùjọ anábì ní inna min ashrati sa'a nínú àwọn àmì tẹ́fìmọ̀ pé ilé ayé ò pẹ́ parẹ́ mọ́ fàdákàrà mìíràn wọ̀yẹ́dà haro zina ànábì nígbà tí sinna bá ti hàn tí sinna ti gbajúmọ̀ tọ́jẹ́ pé ẹni tí ń ṣe sinna gan-an àwọn yẹn ò ní rí sí láì túmọ̀ tọ́jẹ́ pé obìnrin ọmọ ṣe ọkùnrin ọmọ ṣe ọmọ èké ọmọ ṣe àgbàlagbà ọmọ ṣe ànábì ní intisharu riba tó wọ èlé bá ti gbajúgbajà láàrin ìlú tọ́jẹ́ pé gbogbo èèyàn pátá ìdí owó èlé ni wọ́n sá lọ owó èlé owó èlé òun fẹ́ sòwò business òun contract kálukú ma wá owó èlé káàkiri anábì ní bayna yaday sa'a yadharu riba anábì ní ìtẹ́sán mọ̀ pé ayé òní pẹ́ parẹ́mọ́ òun náà ní kí owó èlé kọ́ di gbajúgbajà láàrin ìlú tó bá ti di pé gbogbo àwọn àmì yìí ọbẹ̀rẹ̀ sí hàn lérí ilẹ̀ anábì ní ọlọ́wọ́n bá sọ fóun pé ilẹ̀ ayé òní pẹ́ tí ó fi parẹ́ ilẹ̀ ayé padà parẹ́ náà ni àmọ́ ètò ṣe kókó òun náà ni pé kí ló fẹ́ mú pàdé ọlọ́wọ́n bá rẹ̀ nínú àwọn tán nábì ká sallallahu alaihi wasallam ipé bí bá ti ń ṣẹlẹ̀ àpẹẹrẹ pé ilé ayé òní pẹ́ tí ì parẹ́ òun náà ni zuhuru lil ma'azif wastihlaluha òun náà ni kí mísíkì ó gbajúmọ̀ láwùjọ ìlú àlùjọ ìlú shaitan àwọn ohun èṣù musical instrument kí wọ́n máa fi kọrin anábì ní tó bá ti di pé gbogbo ayé orin orin orin orin orin àlùjọ obìnrin ọmọ jó ń hòhò obìnrin ọmọ jó wọ́n máa lùlù wọ́n làwọn ń gbádùn kọ́dà àwọn míì tẹ́sí òye àwọn tó ní báwọn ṣe ń lùlù sóbìnrin tóbìnrin jó yẹn àwọn fi ń gbẹ̀sìn ga ọ̀daràn ni wọ́n òyìnbó ẹlẹ́sìn ẹlẹ́sìn ni wọ́n ànábì ní ìgbà tí ìlú àlùjó bá ti gbajúmọ̀ music ànábì ní tó bá ti gbajúmọ̀ ẹgbà tó ilé ayé ní pẹ́ tí ó fi parẹ́ mọ́ àwọn ẹ̀ta fóònù wọ́n lo music ẹ̀fẹ́ kó ma ẹ̀fẹ́ ṣèyàwó tán tó ń sòkú òkú tó níbàámu pẹ̀lú ẹ̀sìn tẹ́lẹ̀ wọ́n tó máa lulù wọ́n máa jó lérí pé kúkú ẹni tí bá ti ń gbé music òǹtọ̀hún ti dọmọ lẹ́yìn èṣù èṣù sì ti ju sínú sẹ́kẹ́sẹ́kẹ́ rẹ̀ wọ́n tó máa ṣe lẹ́tọ̀ọ́ wípé a ká lulù ká kọrin ẹ̀tọ́ ni anábì táwọn èèyàn bá ti gbajúmọ̀ lérí music anábì ní ẹ̀mọ̀ pé gbèyàn ayé ó ti ń dé anábì ní sayakunu fi akhiri zamani khasfun wa qadhfun wa masakh anábì ní yóò tó bá di ìgbẹ̀yìn ayé táyé fẹ́ parẹ́ tó kù díẹ̀ tí ì parẹ́ ilẹ̀ ọmọ rí máwọn èèyàn lẹ́sẹ̀ ọlọ́wọ́n máa rọ̀jò òkúta ọlọ́wọ́n bá aláà yóò máa sọ àwọn èèyàn dọ̀bọ ọlọ́wọ́n máa pa ojú wọn rẹ yóò sọ wọ́n dẹ̀dá mi nígbà tí wọ́n bá ti mùràrà nínú ẹ̀ṣẹ̀ ìpínlẹ̀ ọlọ́wọ́n ó ṣe fáwọn gan ọlọ́run yóò máa ṣẹlẹ̀ qila wa mata dhalika ya Rasulullah àwọn sahaba wa bi anabi pé nígbà wo ni àwọn aburú yóò máa ṣẹlẹ̀ qala anabi ni gbogbo ìgbà tí àwọn èèyàn bá di akọrin láàrin ìlú tí mísíkì wá di gbajúgbajà tó jẹ́ pé kò fẹ́ síbi tẹ́ẹ̀dì máa gbọ́ ohun èso ohun kóhùn yìí ohun ṣẹ̀tọ́n lẹ́yìn náà tí àwọn akọrin lóbìnrin ọ̀pọ̀ rẹpẹtẹ tó máa kọrin òhò tàbá wò ẹ́ rí i pé gbogbo eléyìí ti ń ṣẹlẹ̀ kọlọmọjà nípìn bẹ́ẹ̀ omin ashratu sa'a nínú àwọn àpẹẹrẹ ìgbẹ̀yìn gbà àwọn àmì tí wọ́n máa ṣẹlẹ̀ tá a fi mọ̀ pé ọlọ́mọba aláwo ní pẹ́ tí ó fi pa ayẹ́rẹ́ oníkẹsìlá tó ṣòro bẹ̀rẹ̀ hamr wọ́sítàhílá lóha kí ọtí mímu kó gbajúmọ̀ láwùjọ kọ́dà àfàmùtí níbi àbáyédè bí òfin ṣe wòsàn yóò máa fi sóògùn táàfọ́ ọmọ mutí táwọn yóò máa pe àbọ́tí káàfà mú ni yóò lọ tí náà ni ṣèbí kákan fi sóògùn ni ṣèbí ìnira ló mú adé bẹ́ẹ̀ ọtí ó gbajúmọ̀ láwùjọ lẹ́yìn náà àwọn yóò tún wá sọ ọtí dẹ̀tọ̀ ipe ọtí ọtí dáa púpọ̀ bóòlù ẹ̀sìn ni máa mutí ẹ̀tọ́ lọtí ẹ wá wọ àwùjọ wa lẹ́ni kọ́fẹ́ sí street tẹ́ẹ̀dẹ̀ lẹ́ni tẹ́ẹ̀ ní balẹ̀ ọtí ẹ gbogbo àdúgbò lọ́tún lọ́sìn ilé ọtí ilé ọtí ilé ọtí ilé ọtí ilé ọtí ilé ọtí sì ni ibi wọn ti máa ń da ọpọlọ rú ni ibi tẹ́yìn máa ń wọbẹ̀ pẹ̀lú làákàyè tí ó jáde lẹ́ni tẹ́lẹ̀ ti dàrú anábì ní tí ọtí bá ti di gbajúmọ̀ láàrin ìlú mìnà àṣọra ti sáà anábì nínú àwọn àmì tẹ́fì mọ̀ pé ayé òní pẹ́ parẹ́ ọ̀dàkàrà mìnà wà tí àwọn èèyàn bá ti gbádùn ọtí tí wọ́n ti mú ọtí ní àlàádà tí wọ́n mú ti àmúkẹ́rí àmúyó àmútọ́ra àmúdákú tó ti bá ti pọ̀ láwùjọ ànábì ní ilé ayé onípẹ́ tó fi parẹ́ ẹ rí i pé ilé ọtí ń pọ̀ sí láwùjọ ni àwọn kọ́mpínì ọtí ń dìde ojoojúmọ́ wọ́n tún máa sọ lọ́wọ́ àwọn okọ̀ kókọ́ ọtí náà nísìnyí jẹ́ nínú àwọn àlàmátù sáà nínú àwọn nǹkan tí wọ́n máa ṣẹlẹ̀ tá mọ̀ pé ilé ayé onípẹ́ tí ì parẹ́ mọ́ sukhrufatul masajidi wattabahi biha òun náà ni ká máa kó ẹ̀ṣọ́ sí mọ́sálásí kọjá àlà wattabahi biha ká tún wá máa fi mọ́sálásí ṣe fàárí síra wa ipe mọ́sálásí ti wá dáa ju tìyín lọ ẹ ẹ ẹ lọ́lúwa kẹ́lẹ́ wọ mọ́sálásí wa ta kọ́ ẹ rí òpin mọ́sálásí àdúgbò wa ẹ rí dóòmù ta gbé síbẹ̀ ká máa fi mọ́sálásí ká fi ṣèyànràn ká máa fi arò ògiri mọ́sálásí àtàwọn fi kọ́ ká máa wá fi ṣèyànràn kí decoration wa pọ̀ ju mọ́ṣáláṣí anábì ní alamatu sa'a ni anábì ní la taqumu sa'a hatta yataba annasu fil masajidi ilé ayé ò ní parẹ́ àfìgbà tí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí máa fi mọ́ṣáláṣí ṣe fáàrí síra wọn pé mọ́ṣáláṣí wa dáa mọ́ṣáláṣí wa wì kò sí tàwídì mọ́ṣáláṣí ta wì wọn ọmọ yàtọ̀ láàrin Ògúnbà àti Pàró mọ́ṣáláṣí ìlú kan mọ́ṣáláṣí ńlá wọn ni mọ́ṣáláṣí yẹn tóbi ànábì ni káwá dẹkọrétì mọ́sálásí kọjá àlàyé ká sì máa fi mọ́sálásí ṣe fáàrí kí mọ́sálásí wa lọ dájú ànábì ni àmì gbẹ̀yìn ìgbà ni kọ́lọ́mọ́sá sọ wá ń bẹ̀ wọn ni ká máa tún mọ́sálásí ṣe àmọ́ ká máa wá kó ẹ̀sọ́ sí mọ́sálásí kọjá àlà ànábì ni kódà nítorí pé ẹ̀sọ́ yẹn gan bàbá wà mọ́sálásí gan yóò máa dí wa lọ́wọ́ láti ronú nípa ọlọ́run àbí láti ronú lérí ìrun táǹkì gan nítorí pé ọlọ́wọ́n bá aláà ní tí ó bí wa tàbá jáde láyé òun náà ní ẹ̀sìn nítorí ní àṣebó làṣẹṣẹ́ sí nítorí ní àkóńbẹ̀ ìjà àkóńbẹ̀ gbogbo àwọn àmì yìí ẹ̀yẹ́kọ́ máa fọwọ́ lára láti tún ẹrú wa tò láti tún ẹrú wa dì ká tó ọlọ́run ilé ayé tá a wà ń bẹ̀ yìí tí ń dùn mọ́ wa yìí tá ń gbádùn bẹ̀ yìí kò ní padà sí máa o barakatu. wa alaykum salaam wa rahmatulahi barakatu adá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó ṣe rọrùn fún àwọn sheikh wa fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafizahullah àbí Allah subhanahu wa ta'ala kó má ṣàfi eléyìí náà kó má ṣàfi ṣàǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa káwa náà ká máa dẹrù wa kí la fẹ́ lọ mú bọ́lọ̀ wọn ba lẹ́yìn gbàtà kúrò láyé àbí Allah subhanahu wa ta'ala kí ó má ṣàìṣe سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته